wọn ní Jésù. ẹ ṣé òòrí sanford gbà tó fẹ́ wọlé sínú stíríìtì yìí wípé wòlíì fáyà ó jọba sí. kí ló máa tiẹ̀ ń ṣe ìwò. wòlíì kéékèèké iná nígbà tí mo gba ìpè mi lórí òkè arúgbùgbà mo wá pé aṣọ pé o tẹ̀tí mọ̀ nǹkan tó ń pè Jésù. olúwa ló ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ò lè sọ fún mi pé kí n má wàá preach nínú àdúgbò. kí ló kí ló ṣe ah, you wan collect wòtòwòtò. ìwọ àdúgbò wa ló ní street orúkọ ẹni wọ́n kọ sí street yìí aláìní tìjú. gbẹnu sọhun jàre. ṣé ẹ̀kọ́ tó fẹ́ ṣe jẹ́ kí n rí ẹ̀. ó ti gbàgbé wípé ohun tá a bá wí fọ́gbọ́n lọ gbọ́ngbọ́n ni ohun tá a bá lè rí fọ́gbà lọ gbàǹgbà ọ̀rọ̀ tá a bá bá lè sọ màá nílẹ̀ ń gbọ̀. àyájọ́ ọdún bíbélì ni. <laughs> kó dẹ̀ mọ̀ wò ó ó wà ń lẹ̀ bí iyanrìn o. ṣé ń gbọ́rọ̀ ọlọ́run lẹ̀. gbọ́ ọ̀tún mi àbá ó dífọ́ fún wọn lálẹ́dẹ̀ àbá òsì mi àṣẹ ó dífọ́ fún wọn lálẹ́dẹ̀ àṣẹ àtọ̀tún àtòsì wọn kì í bá wọn rúbọ ìmọ̀dà ó dífọ́ fún wọn lálẹ́dẹ̀ ìmọ̀tú wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n wò òkè kó wọlé gbọ́ lónìí lọ gbé bọ́dì lónìí lọ ráyè mọ́. lẹ́yìn sóhun jàre tó ti gbàgbé ó pọ̀ ọ̀nà dáròkun ọ̀nà dárọ̀sà ọ̀nà kí ń dáròkun kájọ lílé Ifẹ̀ kó má kọjá ni ẹ kú ewu ọmọ làǹkẹ́jẹ́ lílé Ifẹ̀ wo bí ó máa tẹ́ o. ó ti tọ́. sọ́rẹ́ sọ́rẹ́ tó bá fẹ́ tẹ́. ìpín ni mí kò ní rwandi egun ni mí wọn ò nẹ́rọ àmúṣẹwọ́ wò ó òkè kó wọlé lónìí ló gbẹ́bọ́ ó tọ́ ilẹ̀ go down low go down go down oníyẹ̀yẹ́ you are very stupid ilẹ̀ kò ah! wá sáwọn ah! èèyàn wò mí ṣá ó ń padà bọ̀.